والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون sísè àbòjì fún àwọn obìnrin èèwọ̀ ni àbájọ àwọn ìyàwó tá a ní nílé ká má gbàgbé ipa wà lára ọ̀kan náà àwọn ọmọ àmì tọ́lọ́wọ́n ọba sùhánà wọ̀ṣà aláfọ̀mù àìgbé. ولا تظلموا فيهن أنفسكم ẹ má bọ̀rọ̀ ayé níbẹ̀. kí ló lè rí wà fún ọlọ́wọ́n ọba àlejò láti ṣàlàyé rẹ̀ ní sọ́ọ̀tù rome ayé àkọkànlélé ogún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ń gbé ومن آياته أن خلق لكم إن أنفسكم أزواجا لتسكنوا إليها إنه وعد káàbì mọ náà ọba lọ́lọ́run lẹ́ni tọ́lẹ̀ tó ti jọ sí lódodo òun ní pé láàrin yín lọ́lọ́run ọba ti ṣẹ̀dá àwọn ìyàwó yín mẹ́yìn ti jéèyàn ọlọ́run ní káwọn ìyàwó yín náà jéèyàn ọlọ́run ọba ti bẹ́ẹ̀ lè dẹ́kun ilé ìhà kẹ́lì máa lọ farakalẹ̀ sọ́dọ̀ wọn wọ́n jẹ́ àlàbẹ́ ìdẹ́kùn wọ́n jẹ́ àlàbẹ́ ìdẹ́kùn wọ́n bẹ́ẹ̀ lọ́mọ wọ́n jẹ́ kan wọ́n rọ́ṣà ọlọ́mọ bá fi sáàrin yín àti wọn ìfẹ́ àti ìfẹ́ àtọ́yẹ ká sọ ìfẹ́ àìní nífẹ̀ẹ́ ìyàwó ti bẹ lábẹ́ yẹn ọjà kò sí ká sì kẹ́ wọn gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ ibi orí bí wọn bí àtàkẹ́ àníkẹ́ àyọ̀kẹ́ àgbékẹ́ sọ ìkẹ́ yìí tí ọba ti ní sírú àánú yìí pẹ̀lú obìnrin mọ́ àtọ́dàbòsì ọlọ́run ní kọ́ wà láàrin yín àti ọmọ wa da wọ́rọ́ náà ìfẹ́ àti ìfẹ́ ìnà fi dáa nígbà láàyè àti ìkọ́ omi ìyẹn tó afẹ́kẹ́rù ìbẹ̀dù eléyẹ àwọn àríkàmì pé yóò fi mọ lọ́run lọ́lọ́run fáwọn ẹni tí wọ́n bá máa ń ronú wò. látàrí káfíńsàmù sí fáwọn ìyàwó ti bẹ lábẹ́ wa òun náà sórí àsọ́ọ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam ètò ti kí a máa sàtọ́lẹ̀ rẹ̀ kódà tóbi tó yí oṣù. Fíkì àdìsẹ́ asọ́lá asọ́lá irú yìí o irun lọ́wọ́ yìí wọ́n máa málaka ti àyè máa nùkú. àwọn ẹni tí wọ́n wà lábẹ́ ẹ̀ka wọn yìí bí ìyàwó yìí ẹ̀sọ́ òfin ọlọ́wọ́n ọba nípa wọn. nínú ìgbà wa mi wọ́n náà sẹ́mi sọ́nà ọlọ́wọ́ àdìdì ọ̀sánlẹ́m nígbà tí ń kọ́ kàkà kú. wọ́n ti tòun ti bẹ́ẹ̀ náà káwọn rẹ̀ fẹ́ lè bá sọ̀rọ̀ dáadáa mọ́. wọ́n ti sàtẹ̀lé wọn nílẹ̀ ìṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó tí ń bẹ lábẹ́ wa inú àmì ìgbégbàgbé yẹn pé ni o. kìí ṣe yí pé kí ẹ kẹta rúbọ ni ọmọ kòkò tó gé ọmọ rìn kéékèèké òun lè yóò kò gbá ah, lágbájá báyìí sùn léèrè. àwọn òbí òun mọ̀ ẹ́kọ́ tó súnà gidi lè yàn òun ni kò ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀. ànábi sallallahu alaihi wasallam. قد إن من أكمل المؤمنين إيمانا ẹni tí gbàgbọ́ rẹ̀ pé jù nínú àwọn onígbàgbọ́ òdodo á sánú ohun tó lọ pọ̀ òun lẹni tí wà rẹ̀ bá dájú wà á lọ́kùnrò bí á lè àtẹnudí máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ará rẹ̀. àlìmọ́kù tìrìbìtì rọ̀ṣí pàpọ̀lọ́ ọ̀dọ̀ tààlà àwọn ló gbé àdéhùn yìí jáde nínú súnánù wọn àdébí sọ́mọ́ mọ́ ayọ̀ sẹ́lá nínú ẹ̀kọ́ mi tuntun fi kọ́ wa sáfìrí pé díẹ̀ nínú ọmọkùnrin díẹ̀ kùn mí ní òsì ìtún nígbà tí ọ̀rá ti máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ àdébí sọ́mọ́ mọ́ ayọ̀ sẹ́lá òní khayrukum khayrukum lè náà lè ẹni tó ta ju lórí lẹ́ńtọ́ bá da sára alẹ́ ẹ̀ wàá da khayrukum lè náà lè àdébí sọ́mọ́ mọ́ ayọ̀ sẹ́lá ó lè fi bóò ní ṣe máa ń ṣe síyàwó nìkẹ́lẹ́ nìkẹ́yìn náà máa ti fáwọn ará rẹ̀ jù. ìyá ìbá dọ́là ọwọ́ àná ọ̀rọ̀ ti bá yẹn lọ́kàn jẹ́ lásìkò yìí ọ̀fẹ́ ìtijọ́ kan ó jẹ́ táwọn ẹni tó wọ́n gba sí àfa iṣẹ́ àfa kìí ṣe tó lásìkò iṣẹ́ àfa àfa fẹ́ máa táwọn èèyàn tọ́ náà à ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa titọ́lọ́wọ́ àti tàbí tọ́lọ́lọ́wọ́ àríwọ̀ tẹ́lẹ̀ àwọn tí wọ́n gba sẹ́yìn àwọn máa tóbìnrin kan máa pariwo pé ọmọ kò mí sí ni òkú mi jẹ ni òkú ti mí ni báyìí ní ṣe pẹ̀lú mi ọ̀dọ̀ ọmọlùmí láyà ni láwọn ọ̀rọ̀ oríṣiríṣi òun lè máa ẹ̀rí ọlọ́wọ́ bá ní ti gbọ́ ohun gbogbo dẹ̀ni ọ̀rọ̀ àròyé nìkan kọ́ òbí ilé má jẹ́ àròyé tọ́lọ́wọ́ bá gbogbo ohun kóhun yẹn ní subhanahu wa ta'ala olùgbọ́ gbogbo òun ni sàmì àwọn ni. òun lọ́fà sọlọ́wọ́n bá fi sọ áyà al-mujadila ẹni tí ń lọ sí ìfọ̀rọ̀jọ́mísọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àtẹ̀bí sallallahu alaihi wasallam nígbà tó ń kí gbẹ́járe sọlọ́ bójútó ọlọ́run sallallahu alaihi wasallam ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha ó ní àlébi wà ní ẹ̀yìn gàgà èmi wà lẹ́yìn gàgà tó ṣe yí pé ọ̀rọ̀ apáṣẹ ọ̀rọ̀ lóbìnrin yìí ń sọ ẹ̀ ń pamọ́ síbi ṣùgbọ́n gbọ́ mi nínú ọ̀rọ̀ tí ń sọ ni wípé nkíkí ọkọ rẹ̀ lọ́gbọ́lọ́ wípé ìlọ́gbọ́ ni aṣù sáàlẹ́bà. ọlọ́wọ́ ọba lèmi ń ké sí èdè àtẹ́bí lè máa gbọ́ mi wọ́n kí mo ní ọ̀dá sí o ẹni ọ̀dá gbogbo wa ní ń ké sí o nípa sáàlẹ́bà ọkọ̀ òun ọlọ́run ọba ni òun ké sí nípa ọmọ òun ti ṣe sàánàbà ìyàwó àìsà rọjò ọlọ́run tẹ̀lé àìsà wọn ni ọlọ́run ọba àdékẹ́ láti gbọ́ ohun arábìnrin ni wọ́n ń pè ní káwílẹ̀ mi fọ́ òkè sábẹ́ àìsà mọ̀ wá níbi tó ju sẹ́mẹ̀ kejì lọ tọ́sùkù hànàmọ́ wá sí àsámọ̀ àbúrò sámọ̀ ògùn àbúwádà mímọ́ kọ́lọ́mù tó ṣe pín ìgbọ́rọ̀ rẹ̀ kò kódà kẹrin máa tún mẹ́mẹ́mẹ́ ọlọ́run máa ń ti sọ. mímọ mú ọlọ́run tó lè fẹ́ sọ́bọ̀ wá tó òfin yín kéke báyìí ọlọ́run nìkan ló lè là níbẹ̀. ẹ̀rí ọlọ́run ọba sì gbọ́ ìpèpè rẹ̀ ọgbọ́gbọ̀ kúlì rẹ̀ ọlọ́run padà wá sọ ayà kalẹ̀ nípa arábìnrin tó ṣe yí pé ọkọ rẹ̀ ọfẹ́ nígbà tí wọ́n níjà wọ́n ní àìgbọ́rẹ́ níyé ọwọ́ afẹ́ yìí ìyá rẹ̀ wí ẹ̀yìn ìyàwó rẹ̀ ọwọ́ àtúnṣe ló fẹ́ ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ ọwọ́ àtúnṣe sọ́lọ́ pé ìwọ ọlọ́run ní gbígbé ọkọ mi yìí sí o. ṣébù ẹ wá ti tọ́ ọlọ́run ọba tó fẹ́ wàá sọ áyà kalẹ̀ pé à tí ọba ti dọ́dọ̀ rẹ ọ láwọn ọ̀daràn ni ó ṣe ọ̀sẹ̀ rúdọ́mọ́ àbáwí oṣù méjì léraléra àti kó ti gba alẹ́ ìyẹn ọgọ́ta ìyá ìgbà dandan òlọ́lọ́wọ́ ọba àlejòlá tó ń sọ fún wa pé ká gbọ́ra bá mú àti ẹ̀ má jẹ́ àgbàbọ̀ ẹnì kan sọ díẹ̀ fún wa nínú ẹ̀yìn àdìpà ìgbà ọlọ́wọ́ bá ní wọ́n lè ta sábàtì lọ́wọ́ ọmọ òmìnira ẹbí ìlérò kọ́lọ́wọ́ bá gbàgbéra o àtúntò ya àmàlù sọ̀rọ̀ inú nípa ohun táwọn alábòsí ṣe é sẹ́wọ̀n ayọ̀ àfihàn òmìnira omi tẹ́sí kàmùfì ìṣẹ̀lẹ̀ sọ. ọlọ́run kẹ́ ń ṣe lọ́lára fún wọn ní níjọ́gọ́jọ́ máa yọ sọ bí ojú máa yọ sọ lọ lágbárí wọn. ìṣòro ni o nígbà tí àkòtí bá gbé wàhálà rẹ̀ níjọ́ ojú ẹni tó sàbò tí yóò jọ sọ̀rọ̀ lọ́mọ lágbárí bóòrò ti ẹ̀yìn iná bóòrò ti ẹ̀yìn ló ń fi yìí wọ́n máa kọ́ sẹ́sẹ́ lẹ́sìn tó ṣe ibi wọ́n kàn nẹ́rù sókè ni ibi wọ́n bá nẹ́rù sókè báyìí bí gbójú yẹn kẹfà ni láàyè ṣètò yìí ní tọ́kùnù ojú wo ti tẹ̀ ní lè sẹ́rí padà yóò máa wò lókè lókè ni wọ́n á kò ní dàgbò àwa ọkẹ́ wọn náà ni yóò á di afẹ́fẹ́ tí yóò máa gbọ̀ pẹ́pẹ́pẹ́ yóò á tókìlì ìpínlẹ̀ àti wa ìgbésẹ̀ ẹ̀rí ẹ̀tọ́ náà fún ìyàwó ń bẹ́ èsì pé kọ́sá kan máa gbé mu pé mo ti ra ìsì lórí rẹ̀ bébí lọ́kọ̀ rẹ̀ èsì ìyá lè tán ọlọ́run ọba sùhánà ló wọlé ara ó ní wọn àwọn nẹbí sùlẹ́bí aláìsí nàbí màrú wọn lè rí jáde aláìsí nàdàmàdà àdìsẹ́ ẹ̀rí àwọn obìnrin àwọn náà máa di dáadáa tó gẹ́gẹ́ bó ṣe jáde fáwọn ẹni dájọ́ kan náà ní dáadáa bá ń gbà lọ́dọ̀ wọn ọlọ́run kẹ̀ǹdé káwá kẹ̀ǹdé ráǹkì lásán ni àtọ̀rọ̀ tá nẹ́bi sọ́lọ́mọ́ àrùnsálá ń gbọ́ sígi àti àwọn ìyàwó yín lẹ́tọ́ tí wọ́n ń gbà lọ́dọ̀ yín o wọ́n lè ti sa ìtumọ̀ ìtumọ̀ àpọ̀ àwọn obìnrin yín lẹ́tọ́ tí wọ́n gbà lọ́dọ̀ yín ibi àtijọ́ ọ̀sẹ́ni tí ó sọ ìwọ obìnrin ìlà kẹrìm àti alákọ̀ọ́lé yẹn ọ̀sẹ́ni tí ó sì fi ojú rí jure sọ́dí ń bẹ fúyàwó àyàfi ẹni àbùkù ọ̀wá sẹ́ni kan tí ó dìde tí ó ń tẹ̀sọ́ tó kó ṣe fúyàwó rẹ̀ tí ó ìwà dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó ṣe títọ́ dáa pẹ̀lú ìyàwó rẹ̀ ilẹ̀ ti yà lọ ẹ̀rọ ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹjẹ́ sọ́ka yìí àlà ẹ̀kọ́ mi kò fi ti mọ̀nsílá yọ wọn ti yà wọn. ẹni tó bá máa súnmọ́ mi ní ààyè níjọ́ mi dà ní yà wọn aha mi ló mú àtúnlá kọ́ ẹni tí wàá rẹ̀ máa da àjọyọ̀ yìí ni o àdùnnú ti kó ní akílẹ̀ fà ẹni táwọn yẹn lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò ní jẹ́ ní àlésà alẹ́dínà yàtọ̀kùn wọ́n yóò fi lẹ́kùn àwọn ẹgbẹ́ pípé wa máa nífẹ̀ẹ́ àti máa nífẹ̀ẹ́ àwọn náà séèyàn fẹ́ràn yàrá sẹ́ni ebi torí dáadáa ni lọ́tẹ́ náà fẹ́ lẹ́kọ̀ọ́ sọ pé wọ́n máa ti dáadáa sáwọn yẹn wọ́n á dẹ̀ lẹ́rú ẹ̀ lẹ́ẹ̀rí ya ìlànà ẹni tó wá lọ́la jù tọ́yẹ ká fún lẹ́kùn orú wa lágbọ́lé yìí ẹni tó lọ́la jù tọ́yẹ ká fún onífẹ̀sítọ́ rẹ̀ wà dáa yìí òun náà ni alájọ pé ẹni tàjọ́ ń lo kéde ìbádọ́lá ẹ̀rí obìnrin tó pé kò sí láyé yìí o anabi sallallahu alayhi wa sallam ọlọpọlọpọ ọkùnrin ló pé àwọn díẹ̀ péréte ni wọn pé nínú àwọn obìnrin nínú wọn ni Khadija nínú wọn ni Mariam nínú wọn ni Asiya obìnrin tó pé kọ̀mẹ́ síláyé kò sí sí ẹni illa fil janna ọjà àlùjọ tẹ̀ bá lóró mi ló o àtiwọ́ àtọwọ́ a ti ń mánéjì ara wa láyé bí báyìí náà lè dá ìlọ ní dá lọ́lọ́ mọ̀lọ́gbà tóbìnrin máa ń kó sùtà ti ń kó gbọ́gbọ́ rẹ̀ tó táwọn obìnrin náà jẹ́ ọjọ́ tí wọ́n fẹ́ lọ́hùn tí wọ́n máa sọ náà nìyí pé ọ̀ tẹ̀lẹ̀kìlá ọlọ́run á bí inú tiẹ̀ ọlọ́run máa fi òjìnà sáánú rẹ̀ àhà má kó sùtà bà akúnfẹ́ lọkùnrin yìí kẹ̀ jẹ́ lọ́dọ̀ ẹ̀ kò ní àti lálùjẹ́tẹ̀ látòrí àwọn tó ń pè sí òní lábà wọn ẹ̀rí gẹ́gẹ́ bá tẹ́bi sọ́kọ́ wọn sọ́láńtì sàlàyé wọ́n ti sẹ́rí obìnrin ó lè kọ́ sí bí tìlà wọ́n mà dá láti sẹ́rẹ́ hà ẹ̀sìn kẹ́rẹ́ àyè kẹ́rẹ́ àyè lọ́wọ́ jù náà ló kù jù mẹ́wọ́n ti dà ọ́ wá lè lágbára ó lè lágbára kọjá sí ní obìnrin yóò dùn lórí ìlànà tó fẹ́ kó tó dùn tẹ́kọ̀ọ́ bá ajá tí kò gbádùn rẹ̀ wọ́n bí ha àríwá yìí wíwọ́ yẹn ti bẹ lára rẹ̀ o èyí tí tùmọ̀ yẹn náà wíwọ́ wà lára rẹ̀ o ṣùgbọ́n tó bá sọ pé ọbẹ̀ gbé dó ní tìpa ìwọ náà gbé egbò tọ́wọ́ tọ́gbẹ tọ́ba bẹ́ẹ̀ kó dó tìpa wà á rùn rírú yẹn náà ní pé wà padà kọ́lẹ̀ alimọ́ musa habi rọ́ọ̀nì gbogbo lọ bá ń ṣe ìtẹ̀lé ọkọ rẹ̀ pẹ̀lú ife ń ìyọnu rẹ̀ àtọkọ náà ó yẹ kó ṣe rere pẹ̀lú obìnrin yìí ó yẹ kó náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin yìí kó ṣe sùúrù pẹ̀lú ojú ọmọ àwọn alágbọ̀dọ̀ obìnrin nínú wà níbo torí èsì ni dáadáa tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ kó ṣe sùúrù pẹ̀lú àwọn ìwà búburú tí ọmọ àwọn alágbọ̀dọ̀ rẹ ọdẹ fún ní ẹ̀tọ́ rẹ àwọn ọkùnrin ọ̀dẹ́wó fúyàwó mọ́ǹsì ọ̀dẹ́wó fún nípa jíjẹ mímu ọ̀dẹ́wó fún nípa wíwọ̀ àrífẹ́ lọ́pọ̀lọpọ̀ gbala máa ń sọ fún wa pé ìwò ní ẹ̀dá sọ fóbìnrin rárá ó yẹ kí ẹ̀dá sọ fún lẹ́ẹ̀mí lásìkò tútù kí ẹ̀dá fi tẹ́lẹ̀ fún lásìkò ooru kí ẹ̀dá ikú ti fún kí ẹ̀yẹ́ ti bá obìnrin lò níbalù tó lọ́rẹ́ wa olùmọ̀wọ́ bá àdìgbò lásán tàbí ike wa á ti ru ogun nàbí màrún adìyẹ fáwọn obìnrin ṣe lọ́nà tó yẹni kálífà kúlè rọ́jòlè làwọn ibi ní mọ́ra. àní sọ́fẹ́ tòbìrín bò ó dẹ̀ ẹ̀dì kẹ́gbà bí làákàyè rẹ̀ ó pé làákàyè bá tún bàjẹ́ gbò pé náà ibà ń wí ikú mi ó ní ẹni kí n ti yẹ ó ní hùwà ní jẹ̀kì olóhùn gẹ́gẹ́ ní náà jẹ̀kì. àwọn etí ti ń bá ti ń bá gbọ́rọ̀ wọ́n ní làákàyè jù lọ ẹ ọba sọ bẹ́ẹ̀ fẹ́ẹ́ lómi lè ló ń gbàgbọ́ yé dání á tún lọ gbé fáwọn ẹni tó jù lọ. wọ́n wá fún ní lẹ́kṣọ̀ pé wọ́n wá sí lẹ́kṣọ̀ pé fáwọn ọba mú ìyàwó lẹ́yìn ọba mú ìyàwó lẹ́yìn ìgbà tó ti tọ́tọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni àwọn gbogbo tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí akọ́kọ́ sì béèrè náà àwọn bá dàbí àwọn tó káwọn bá dà kejì wa adá kejì wò ṣèbọ́ọ̀lù ìròrí rẹ o ti gbàgbé ẹ̀ ní ìgbẹ́ ní ìkejì òun gẹ́gẹ́ ní jẹ̀hìmù jẹ̀hìmù yọ wá jókòó tiẹ̀ lẹ́sẹ̀ lọ́ba bíbí láàtàyè rẹ̀ tó lóhun ní ẹ̀ padà sàmù náà. sọ nípa bẹ́ẹ̀ obìnrin yìí ní ẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ti gbajúmọ̀ yìí pé ọkùnrin bẹ́ẹ̀ bá ń rí tó láàbù làkà ẹ wájú ẹ̀ dáadáa obìnrin dáadáa ń bẹ lẹ́yìn rẹ̀ ní ẹ̀rọ bọ́lá ó ti yan ìyá dáadáa bí abẹ́bí sallallahu alaihi wasallam Khadija radiyallahu ta'ala anha nígbà tí o fẹ́ fẹ́ tó fẹ́ olúkú musu ìyá yìí lẹ̀ dúró ọlọ́run wá fi ayé sọ ìbẹ̀rẹ̀ fún wa. làwọn olùmọ̀ọ́sẹ̀ máa ń sọ gbígbé tí bèrè bá ń ta ọ́ tẹ̀ lọ́dọ̀ wa pé ta ń lọ́lá jù láàrin ìyá wa Khadija àti Àìṣà á ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wọ́n lọ́lá ọlá bẹ̀rẹ̀ jẹ́ ti ìyá wa Khadija radiyallahu ta'ala anha wa àtọ́ha nígbà tí kẹfẹ́ polúkúrú tí wọ́n dẹ̀ tó ọlá ìparí nípa gbogbo ṣe ẹ̀sìn ti pé sáàrin yàrá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọmọbìnrin mùsùlùmí àyíṣà lọ́rọ́jì ọlọ́run àlàyé torí bẹ́ẹ̀ àdìgbọ́pẹ́ nìkan jẹ nìkan lọ láàrin yàtẹ̀lé àti yàgbẹ̀jì. lọ́rọ̀ yẹn ti gbajúmọ̀ ibi sẹ́lifà kó lè rọ́jò lè náà bí ní ìmúra à. gbogbo ẹgbẹ́ bá wò pé yẹn pàtàkì ni yẹn lọ́ba bàrà ní ẹgbóbìnrin ẹgbóbìnrin bẹ́ẹ̀ lóbi jáde báwọn yà wá nẹ́bí èdè wọn lọ́ yà lè fi ọlọ́nkọ́ bá ní ọdún sí wọn. ó ti sọ ọlọ́run bá ní bákan ni àwọn náà máa máa ń kúrò rí wá gbáà tọrọ wọn sì máa ń wọlé gbá mi òjijì ọlọ́run mi bínú sí wọn mélòó mélòó òun ni wọn wá sí gbọ́yà ìbádàlà nínú onírìnrìn àbòsí táwọn yẹn ń ṣe fún obìnrin lásìkò tá a wà yìí ká kò sí báyò kí obìnrin ti lè ṣàtúnṣe tó wọn ò má ṣàtúnṣe ọ̀jẹ̀ bọ́gì yẹn lé wọn kó lè ẹlòmíì ò lè yàwó ẹ̀ bó kò sì jẹ́ bọ́gì yẹn lu ìyàwó kó kó ìfowópamọ́ ó lè tó máa gbọ́ àwọn ìròyìn àtọ́gbárí mú ẹlòmíì lè wò sùn báyìí yóò sì tu ìyàwó rẹ̀ pa yóò ní kí ló dé yóò ní bàtò sí ìka tó bí wọn lò ẹ̀rí. káàtì wá tu ìyàwó náà láì jáde kọjá lè kó tó tẹ láti ọkọ ìyẹn kí ọ̀sọ́ náà láì sí sí wá àfikún láì sí ìyẹn bùsùn rẹ̀ lódì. káàtì máa wá tu ìyàwó lójú ọmọ ilé ìgbìmọ̀ tiẹ̀ mú rárá àbí sojú àwọn èèyàn sojú gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ máa fẹ́ lù ọ̀tí léṣe bí báyìí bí tẹ́lẹ̀ mi tí ó nínú òun lè náà torí ìtayà náà láǹfẹ́ lórí eléyìí àbẹ̀ pé ìwọ ló tún jẹ́ ká máa lu ìyàwó nítorí ọ̀rọ̀ sójú ó lè lọ ká sọ sórí bẹ́ẹ̀dì lásán ó lè ní kó tètè dáná ó lè ní sípò yẹn kó ti lọ sí òun ní ní ọba ti gbàgbà gbogbo láti gbogbo bí ọba máa rúpọ̀ irú eléyìí kò tọ̀nà rárá ìdọ́jà òun náà ní pé kí ẹ máa kẹ́ àwọn obìnrin yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá lọ kí ẹ ṣe sùúrù lórí wọn kódà bá ọkùnrin ìbùdó àtàṣe rọ́ọ̀dì ọlọ́run tẹ́lẹ̀ àdìgúnwà oníṣẹ́rí ìyàwó tọ́ba ti tẹ̀ láti ọkọ ẹ̀dá ọkọ lóhùn lásìkò lásìkò gbà tọ́ba ní ìjẹ̀bù lọ́pàá lọ́yà ọmọ àtẹ̀tọ́ kọ́kọ́ yẹn ọmọ àdìyàwó yẹn wọ̀. ìbùdó ṣùgbọ́n yìí lọ́sọ̀dọ̀ àtọ̀ oníṣẹ́rí nínú títẹ̀lé àjọṣọ fóun yọ̀ọ̀dà lẹ́yìn wáàsí lẹ́yìn yẹn bẹ́ẹ̀ ni lódì tóbìnrin òtútù yẹn jáde kó lùtẹ̀ láti yẹn lùlù tó ẹ wọn fẹẹ ti wá àdìgbò lẹsìn lù wọn ẹlòmíì wo rí pé àbúrò wọn sí àfúnà wọn sẹ ẹ mọlẹ wípé ìyàwó wà tuntun wọn lọ kó wọn bá wá ibà tó tẹgbà agbára ọmọ àtìkà ọmọ àti sírin mi pákó ni pákó olè àti ọtọjọ bíi pákó Ibn Hajar al-Asqalani رحمه الله تعالى ولجواب kálọ̀ pé bí igi pápò yẹn náà lè rọra kóbò wọn náà tó bí igi pápò ti jẹ ọmọ pé kéde tí ó tóbi bọ̀ ká lè tóbi ti gbogbo bọ̀ pé yàrá ti ń bẹ́ẹ̀ lókè àwọn èèyàn sọ yẹn lè pọ̀ mí. nígbà tí wọn bá lù yẹn ó jà kọjá igi pápò gan ọgbọ̀dọ̀ bá lù nítorí kọ́lá ọba sùpánù wọ̀tẹ́lá wọ́n tẹ ádámù aláṣọ́rọ̀tì lórí àwòrán rẹ̀ yẹni kọ́lá ọba sùpánù wọ̀tẹ́lá ó ní iwájú èyí tó lẹ́tọ̀ọ́ sí ọmọ nìyẹn náà níwájú. èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ lò ó níwájú ọgbà lórí àdínkù owó lábójú èèyàn gbọ́dọ̀ jẹ kí sùtà ọmọ ọlọrin èdè ojú àti bí sísù tàbí lára. kìí ṣe pé ojú ó sọ tó lọ nígbà tó lọ sọ pé àwọn òní ọgbọgbọdọgbọ ah, ah, mí kódà ah, ìlú wọ́n lóbìnrin yóò ní à ọ̀gá jù mí ló ti sẹ́ra jù ìjàmbá tẹ̀ dé ká ẹ máa jà ní tàbí ẹ̀kú kò lè yí ọ̀dà yìí kì í ṣe pé ní wọ́n kọ̀ yín kọ́kùnrin lè yẹ òun ni kéèyàn lè gbogbo bí irin kí wọ́n sọ pé ọkùnrin làdá tọ́ba kò lè kó yọ̀ fẹ́ lu pa kì í ṣèyàn kódà ní ẹnìkan ọkọ máa ní ọ ṣùgbọ́n mo máa ń lu ìyàwó ni òjijì ọlọ́wọ́ alárin tó fẹ́ fẹ́ àtọ́ fẹ́ fẹ́ yàwó lọ́dọ̀ ẹbí ìfà fún yín máa ń lu ìyàwó ni o kódà ẹ̀sìn ìrètí ló ń tọ̀ ṣùgbọ́n èsì ìyàwó ti ń bẹ lára rẹ̀ tí ẹbẹ̀ ìpàyàwó kú o nípa ọ̀rọ̀ jíjẹ́ ọlọ́run tẹ́ máa ń gbọ́ sọlọ́lọ́ àrùsẹ́lá níbi àmọ́ Abu Jaham tẹ̀rí Abu Jaham ń tiẹ̀ kò lè gbé pọ̀pá lẹ̀ sẹ́yìn rẹ̀ yọ máa kú ìyàwó ni. wọ́n nígbà tí a yà kálú ìyàwó tọ́tọ̀ kalẹ̀ lẹ́yìn tá a ti ṣe wá sí ayé kùtù rẹ̀ lódì òjíjẹ́ ọlọ́run tó ìgbà wa ti sọ yìí pé ẹni ẹ̀sà tó yé òní ṣùyàwó ajásùn wọn ló lò yẹn gbọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sà èsì ẹ̀pàtàkì nìyẹn. àtìpá tẹ̀lé sọ́lọ́lọ́ ẹ̀sẹ̀lá ọjọ́ mùsùlùmí òṣèlú ọ̀kẹ́ náà àwọn ìyàwó rẹ̀. káwá tó jọ yẹ wa ìlà dọ́là ike bàbá kẹwọn ní máa lè yàwó ẹ̀ àbí kọ́ máa lọ ìkórira sẹ́mi ọmọ rẹ̀ pẹ̀lú níyà bá wà gbogbo kó ti gbé ìyá rẹ kó tuntun ṣe oṣù ṣe tọ́ba dé yóò ṣe kí sàgbéyà lónìí ọmọ rẹ ní tún sọ fún yàwó irú ọmọ yẹn ò ní nífẹ̀ẹ́ bàbá yẹn. ìgbà dàda ẹ dábàá ẹjẹ afẹ́sọ àwọn obìnrin yìí ká mọ ọmọ wọn ká lọ gbà fáwọn ìyàwó yìí àwọn làájọ lókè dá yìí òun ní mójútó lé òun lè yẹn ń pàtìrí mọ́ fún bákan náà òun ní bímọ fún yẹn òun ní sọ dúkìá yẹn òun ló súnmọ́ yẹn jùlọ ọmọ òtútù ká ti ní ìfẹ́ òun. bákan náà aṣọ rẹ ló sì jẹ sí ọ̀nà ẹ̀jẹ̀ wò rẹ̀ ẹ̀jẹ̀ àrẹ̀rà wa lẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀jẹ̀ máa tújú ká sí wa ká yóò máa kí máa fà yóò sì máa mú máa yí torí ti yìí ti yìí bá ti yìí bá a wa láyè ojú ọjà ti náà láti jọjọ fi kódà ilé ìjẹ́dá sọ yìí pé tó lè yẹ lè parọ́ sórí ìfẹ́fẹ́ ní tọ́jẹ́yàwó ẹ̀ tí ò ní jẹ́rọ tààrà nítorí kífẹ́ lè máa lọ síwájú èyí ó sì máa fẹ́ fojìjì fáwọn ìyàwó òun ní tọ́ka fẹ́ ayé máa ń ṣègbéraga sómi pé ọmọ tó ti jẹ́ ni èmi àfa gbogbogbò èdè odidi sẹ́wù èdè odidi àlífà pé ìdílé lọ ó jẹ́ ẹ̀fọ́ pàtàkì ọba àbí ẹ̀ bá jọba kò ní níyàwó ni o ọba ìlú gómìnà ni ọ ọbẹ̀ lọ́mọ pàtàkì ọ̀dẹ̀ sì bá ní bọ́ ọba jẹ́ àfa ọba faramọ́sílà rẹ̀ mo fi tìyàwó. olọ́fà ọmọ ọdún kàtó ọmọ ọjọ́ ọmọ ọdún náà ọlọ́sẹ̀ tọ́fẹ́ ni tọ́ba jẹ́ ọkùnrin adìyẹ̀kú náà fi àtìlẹ́yìn kàtọ́rí ọgbọ́dọ̀ dàbí ọmọ mínísí lọ́dọ̀ ara àdé rẹ̀ sí tìyàwó ẹ̀ èyí náà sọ ọmọ kékeré máa ń ṣe tọ́ba wà nílé nípa pé yọ́n máa bá ẹni èèyàn máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ bí ẹ bá wà láàrin àwọn èèyàn bí yẹn ń pàṣẹ gbà yẹn hàn yóò fi ìjọkùnrin hàn yà áfẹ́lá ìwẹ́rù sọ̀rọ̀ ìwọ náà tó dọ́gba o ó rí pé yàwó rẹ̀ ọ̀dà ìwọ́n ní yàwó rẹ̀ ọ̀yà tó jùmọ̀ lọ́wọ́ ìwọ ní ọ̀dà nígbà tó wúlò tó o bá wúlò wá rí pé yàwó rẹ̀ ọ̀rọ̀ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn olùmọ̀ wa wọ́n ní tí wọ́n bá rí kẹ̀kẹ́ tó tẹ̀lẹ̀ tó jẹ́ tó fún wọn wọ́n á ní olú ah! ti tìyà bá ti máa ń tèyí nípa ara rẹ̀ àti nípa ìwà àti ti máa ń wù ìwọ́n lẹ́sìn máa wẹ̀ tọ́ rẹ̀ má lọ wo haram tọ́ ọ bá wo haram ó rí yọ máa di bẹ́ẹ̀ rẹ̀ kù lọ́gàá ẹni tọ́jú ara ní rẹ̀ a sì máa sọ fún báwọn ìyàwó wa gẹ́gẹ́ bá ti fẹ́ kí àwọn obìnrin náà máa sọ fún wa abúlé kọ́lé hàdá ìdúrà àdìwọ̀lẹ́sọ̀ọ́sá yìí fi mọ̀ṣáàtì ọ̀gbọ́n ìrẹsẹ̀kẹ̀ wọn tó wẹ̀lé ìdíwọ̀n ọ̀gbọ́n الله أمر بإيتاء كل ذي حق حقه كحق الزوجان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله في السر والعلن لما هو تابع مياه òun náà ti الله kárẹ̀ lọ́wọ́ lórí ibi àti bí tí o fi rẹ̀ wò oníjà tí nígbà tó ti fi ọ̀nà kò tẹ̀ ní tẹ́lẹ̀ bàbá rẹ̀ mọ́ àbọ̀dọ̀ màmá rẹ̀ àbọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ nítorí pé dáadáa ní ìsìnkú dágbà yìí àti ẹ̀jẹ̀ atẹ́wọ́ fáwọn obìnrin ká má ṣe ṣèkù ṣòfò àwọn oníjẹ́bẹ̀ tó báwọn yẹn olójúkòkòrò ni olójúkòkòrò ló èyí ká náwó fáwọn obìnrin ẹnu ní òdúndínláwó èyí tí tún bẹ lóhùn mi nígbà tí ẹlẹ́yìn bá fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run bá jọ da fún yàrá òun ṣáájú òun tó bá ti jáde pé ìdààmú rẹ̀ lẹ́yìn ìṣẹ̀ yóò tó da fọ́nfọ́n. ẹni sọ pé ìyàwó mi ò ti kó ní sáájú mi nínú tó ti wà ní kádà ọmọ pé tòun tí ọ̀dà lọ ń tọrọ yẹn nínú tọ́lọ́wọ́ bá fi inú kádà ni pé nígbà tí ìyàwó ẹ̀ bá tó kọ́ ní ná ìwó tó tẹ̀ lówó la ni tọmọ kó ń pèsè fún rẹ̀ nìyẹn ẹlòmíì ní sọ ọ̀dẹ́wó kóbìnrin lẹ́ẹ̀kan náà yóò tún sáàbà ti ẹ̀gbà ọwọ́ àtẹ̀mítẹ̀mí látọ̀dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àwọn atẹ́tí sáwọn obìnrin ẹ̀jẹ̀ àwọn máa ká lọ́jú sí wọn ẹ̀jẹ̀ àwọn máa sọ láì fi wọn ẹ̀ má jẹ́ àwọn máa bínú sí wọn ẹ̀ sì jẹ́ àwọn máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ nípa ìsinmi tí wọ́n máa jáde látọ̀dọ̀ wọn. afáwọ̀ àtúnṣe ìbùnú ọ̀rọ̀ rọ́ọ̀dì ọlọ́sùn dáadáa nínú wọn wọ́n ní ọlọ́run sọ́lọ́lọ́ àtàlá tó kí yẹn gbé bínú mi nítorí ìtọ́lọ́. wọ́n á fẹ́ máa ti yẹn dúdú náà lẹ́yìn oṣù tó ewu tí wọ́n gbé dání fún náà ni ọ̀yẹ́ kí wọ́n bá wọn náà níbi bí àbáǹfẹ́ fi ti lẹ́ sí gbò òun àtẹlẹ́ àtọwọ́ lọ́wọ́ báyìí. ó mọ̀ ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ jọlá ni wọ́n ní sẹ́ni àtẹ̀sá àwòrán ẹ̀ láwọn ìyàwó yòówù ni wọ́n ẹ̀ kò wá láṣìírí bílbó ilé ni ẹ máa pàṣírí wọn sí ẹlòmíì má sọ̀ síra rẹ̀ ní ọba gbéyàwó ẹ̀ bọ́ta ní ọba akọ̀kọ̀ ń pa rẹ̀ nígbà tẹ́ ẹ bá gbójú rí bojú wò ó lè má ju oṣù mẹ́ta fíta yẹn lọ lẹ́ẹ̀bà rí fún ìyàwó yẹn tó tó ẹ wá o sẹ́ẹ̀lì yìí ti sẹ́ẹ̀lì ọkọ ni wọ́n lè fi jèlò sí máa fi sẹ́ẹ̀lì fi jèlò rẹ̀ ọ̀ má ti fi. torí bẹ́ẹ̀ fún àwọn obìnrin láti rí nínú ilé wọ́n dáhùn sáàfà oúnjẹ sókò lílẹ̀ tí wọ́n lẹ̀ yẹn má ti dáṣẹ́ fún wọn ni. gbogbo lílẹ̀ bá ti gbóná láéláé ẹ lọ́ọ́ sọ ọkọ ní kí máa ń dá ìyàwó rẹ̀ lóhùn kí máa ń bínú jù òun ni máa ń jẹ́ kí ni ó gbóná torí bí àwọn adájọ́ kọ ẹ̀yà sọ́ra báwọn oníbàjẹ́ ó ṣe pé tiwọn òun ni pé kó láàrin àwọn olódùnkẹ́ ó sì túká àdébí sọ́túnbọ̀ wà lọ́sọ̀lọ́ ó ní ẹjẹ́ fún yín nírò pẹ̀lú àwọn ẹni tó ń jẹ́ ní nínú yín àwọn sọ̀hábà la fẹ́ gbọ́ kápá wà nù wọn òṣìṣẹ́ ọlọ́run ti tẹ̀lé àwọn ẹni nínú yín àwọn náà àwọn ẹni ọma wọ́n máa ń bà ní àwọn olólùfẹ́ jẹ́ ni o alẹ́mọ̀ ṣe àmúna tí wọ́n máa ń ṣe òfófó káàkiri àlùbà àmúna lè fọ́rọ̀ àwọn tó ṣe yí pẹ́ẹ́lí tí ò nílẹ̀ sí wọ́n lè ju wọ́n lè lọ rẹ̀ ìyàwó kúrú ni wọ́n ni. àwọn nìkan ń yàtọ̀ sínú rẹ̀ Kódà ẹgbẹ́ táwọn yorùbá náà máa ń sọ pé apánikẹ́kẹ́ ìfẹ́ kọ́ múdà kọjá lẹ́gbẹ̀ẹ́ o ẹ̀tún lè rí òun gẹ́gẹ́ bí ó ń tẹ̀jẹ̀ gbẹ̀ káàkiri ìgboro ni wọ́n àti àìsí kọ́ bẹ gbọ́ kẹ́rẹ́ ìgbẹ́ nìkan pa ìbò oníjàwó òun báyìí kó lè jà tóbi dọ́là. irú bí àwọn ẹni àtúntàlá lọ́pẹ́ ní ìbí ni wọ́n iná ọ̀rọ̀ ní lóṣù ọlọ́ọ̀sọ́lọ́ọ̀sọ́lọ́ọ̀sọ́ ó ní ìgbéjìlẹ̀ sáànù ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ ní yóò kábàbà mọ́ra àtà àìláàzọ̀ òjìká ọlọ́ọ̀ báyàwó jẹ́ fọ́kọ ọkọ ní wùwò ó nígbà wọ́n yíwó ṣe rí ibi tó pọ̀ pẹ́ ní yóò kúrò náà ńlọ dá mọ́ pa rẹ̀. àyè bẹ́ẹ̀ kọ́ ìgbéjìnà sáánù ọlọ́run ọmọ ajé tiẹ̀ ni yóò fi lọ kọ́kọ́ jẹ́ lọ́dún obìnrin. فاتقوا الله عباد الله في النساء يرد الله هذا دعوانا في السنة للجودة كما لا النبي صلى الله عليه وسلم ẹbẹ̀rọ ọlọ́run ọba nípa àwọn ìyàwó yìí ẹ bá wọn lò káwọn tó ṣíbó ní àǹtò àṣírù balẹ̀ ìbò bẹ́ẹ̀ náà ẹ ti fẹ́ káwọn èèyàn ti ọmọbìnrin yín tẹ́ ẹ bá ti tóun tẹ́ ẹ bá jọ ọjọ́ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ ẹ ti pẹ̀lú ìyàwó ìyàwó ti fẹ́ lọ́dọ̀ yín o bẹ́ẹ̀ ti fẹ́ kí wọ́n ti pẹ̀lú àwọn àti yín tí wọ́n wà ní ọkọ bẹ́ẹ̀ náà ni kẹ́kẹ́ ẹ ti pẹ̀lú àwọn ti fẹ́ lọ́dọ̀ yín àti ìyá yín tó fi gbọ́ kọ̀ọ̀kọ̀ mi bẹ́ẹ̀ ti fẹ́ sọ́ra kò níbi iná ọlọ́wọ́ bá àti ọlọ́wọ́ bá subhanahu wa واعلم ان خير الحديث كتاب الله قال جويوا بيبي دولوريجو nínú ọ̀rọ̀ ó lè dìjọrọ lọ́wọ́ èyí tó ti lọ lójú ló lànà wọn lànà nàbí sọlọlọ àgbàlá ìtọ́ aburú jù òun lè tó ṣe òun lè tó ṣe pé kò ṣe déédéé ohun tá a tẹ̀lé ìmú wa ní Islam ìyẹn ló ṣe fídíà o fídíà kẹ̀sí ìsìnàbí o ọlọ́mọkọ́lá wa ló ṣe náà wà á yẹ kó mímí jẹ́ máa ewu táwọn mùsùlùmí àkọ́kọ́ wà lórí ẹ̀ ní ẹja adé wà lórí ẹ̀ nípa bóyá wọ́n ti ṣe pẹ̀láwọn ará adé wọn. فإن يد الله على الجماعة ومن شذ شذ في النار ẹjọ́ bá sọ fún fẹ́ẹ́ fi ṣòwò lọ́dọ̀ ìlú tó ti wá ní ìlànà ẹ̀sìn omi lòún fẹ́ẹ́ máa ṣe nípa ìbádùfẹ́ kọ́bálùfẹ́ láwọn ará ní rẹ̀ sí ti ọ̀kara rẹ̀ peter ní ìgbẹ̀yìn rẹ̀ ni ó pinnu àdàlà ìlà ọmọlọ́gbọ̀n ní amọ̀rẹ́ bàdà àti ìdìbò náà ti di wọ́n sálẹ̀ bí màdà ní kájíbi wọ́n sálẹ̀ sáà ní nígbò máa ṣọ́ra mùsùlùmí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 اللهم احفظنا واحفظ أولادنا من الديار اللهم احفظنا واحفظ ديارنا من الدمار يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه وتعالى فلقد مصطفى sáwọn ìyàwó wa dákun bá jẹ wọn ara rẹ o wọn dákun sáwọn ọmọ wọn lọ dákun jẹ kí wọn wúlò gbogbo orílẹ̀-èdè wa pátá ìlú wa ní fèsì wa ní wọn dákun sọ fún nínú parun sọ fún nínú bari àti ọlọ́run bá tó sáré wọn dáadáa ká tó dé wá bá tó dé àwọn aláṣẹ wa ọlọ́run tó ti ṣe orin là ń di ẹ̀dá tó ṣe tó wa ògùn ti jẹ́ lágbó làwọn bá tó ọlọ́run bá tó dà fún wa bẹ́ẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتكم